إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله للصالحين وأشهد أن محمدا عبده ورسوله أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين اللهم صل وسلم وبارك على هذا النبي الكريم وعلى آله وصحبه أجمعين من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا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 أعاذنا الله وأجارنا من النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم وفقنا لما تحبه وترضاه يا رب العالمين اللهم أعزنا بطاعتك ولا تذلنا بمعصيتك اللهم اجعلنا من المتكين الأبرار اللهم اجعلنا من المتكين الأبرار اللهم اجعلنا من المتكين الأبرار ثم ما بعد السلام عليكم ورحمة الله وبركاته toya ko muriya wani muriya na kadara ki ramadan iron otu yi nehe mwe nabo onabo hwaye dia wanyon ba zete mwe nabo ya ba mwe nabo yi oyi jeibi anarata anu muri jeibi yori han eni hu ramadan no nani mwe nabo si yi. jeibi awka rasul sallallahu alaihi wasallam ono sipai ki ɛɛ eh, ini hadith ka rasul sallallahu alayhi wa sallam ɔki omori ɔsɔgɔ nɔɔnu liriri ayambo omorihi ɔlɔlɛ kaki ramadan ɔvɛ otu ɛyinɛ hɛ dɔba domuri o riba jibiyo umuri na wo ira sohi monon asaba bayin ili ani na naji novi ugora kono nani sani kaya mainani vani kaya na wo dole parahun waga otubu anan nan ya ga kuyiri ka onira apatirema di anyi

ọ̀sán kókó àsìmì tọ̀hún na náwọ́ ramadan ọ̀nà na lọ́ máa na iṣẹ́ náà nìka mẹ́rin náà di amányọ́nú mẹ́rin iṣẹ́ náà kirikiri ara nìka mẹ́rin níwó ramadan ọ̀nà náà ọ̀wà ìbílẹ̀ ni ọ̀yí ìbàwọ́ na lọ ní yàrá àbí ido anákùkárà. diire sere yaba ba sani kaya dipa ni omori hi ɔni esike asere ni nani ani kaya dipa ni omori hi dɔɔ mi ɔyɔrɔ ta yi ne hono nan dɔɔ rɛ mɔ ɔyɔrɔ e ta yi ihi ya na gɛrɛ anahi abdu'a ani kaya dipa ni omori hi ɛtɛtɛrɛ enu hono nan isawo afama ni parahu kene da e kara esi sonu da sini na ino na e kai omori yo je be ya kale si e ka no na anu e to na kati e to wahala e ta ni biravin ama na to wahala oye ti

ayeye komori ama ashirk ọtara ebirobiri ọtara ayamuku ọtara abọnu ayeye ile ebirobiri ọgụtụ ọwọ ama aka esi ama ẹ̀ka ẹni ká lẹ́ẹ̀kọ́ ẹ̀wọ̀n nù sani kaya mɛ ama ɔkɛ adi pe yomo ri yi isawo aha akɔ aya o aya koko na ɔda atɔ mu kɔrɔ isawo ɔyɔ ɔbi sa iwu isɔ na mɛ iwu awɔ da atɔ nyɛwo za o do wa he yi kɛtɛ mo naani kpɛkpɛkpɛ ya se tɔni ɛyɛ adi na ɔra

hunu a shaitani sisan si tɛŋa hunu bɛ ni o bi ka ye yaa yaa bɔkul bɛl ta ye bi yaa di peyo mori ana ye kɔra tɛ tɛtɛrɛ e bɛ bɛ nuhu ramadan nɔnɔ naani a ko ko n'a ka ki ɔmɔri subhanahu wa ta'ala ɔwɔ duwari hɛ ni naani ɔmisa ye ɔwɔ duwari hɛ ɛnu ko ramadan ŋun na yàrá ti pè yóò mori yìí ìsàbọ ní ẹnu he kò mori yìí owó ẹ̀rọ ṣe káyọ̀ náà tó dùtà hàn yàrá dó mori yìí dó wà tó lè ti tẹ́ yìí dó ṣàyẹ̀ rẹ̀ kó yìí dó sọmọ sọlọ lọ́rọ̀ àyè wẹ̀sẹ̀lẹ̀m ẹ̀yẹ̀ rẹ̀ kọ́nà náà dó mi hàn yà nìyí ọmọ ní wa ta'ala ọkà yìí. بعد أعوذ بالله من الشيطان اللعين الطريد المريد من همزه ونفخه ونفسه وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخير ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونه الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون الله أكبر الله سبحانه وتعالى أمري أنني نبان أوكي أني جاونا نناني تنو دايوني أني أجيكوا هكو كموري نيتراني tina alijanu ya nu ɛnɛ ɛyɛ kɔ ahɛ kɔmɔri yɛ tɛrɛ naani tɛ yà kó omi ju nini ɔmɔmɔ kɔ ayi du labu masitatu atumi kuwa rika wo eti nya wa nini abusi ɛtɛtɛrɛ kaka yi a na ɔdu ni do yi dodo a ɔnu wa doni kai wani kata ẹni lẹku ọdún yẹn wẹsì ibiri ọnilẹwu begidi ọnilẹwu náà ẹka wee wéere wọn nàlú nàlú ọmọlú yọ ka yẹ tí yọ títẹ wọn bí wọn bá tó lè fọyì ilé mi ẹkọ ni tiri mi lɛ kɔ yɛ ana yi ka yi wo efi gbɛɛ olu mi awo kurɛ ko ili tɛ yanu naani ɔni mi yɛ na bɛ taa wu kerekere yeere da ja kiri ta lɛ mi a ta ni oni ka yi ɛnɛ lu na yi ina tɛ nɔ naani eyi lɛ kɔ ni bɛ si tenye tɛnyɛ ŋu zuwa eyi lɛ kɔ ni ma si gbɛɛ wa kurɛ ko ọlọ́wìn àtùá ọlọ́wìn sáì àtùá ọmọdé yọ ọ́ta yìí túrù ìbò náà fi hìn àtúwọ̀ lọ́hìn wọ́n àtúwọ̀kù ẹni ẹ̀kọ́nà náà ni nyọ́ọ̀rù wọ́ jẹ́dọ̀ ọ̀yà rẹ̀ o dúwẹ́ sí ìtì lónìí bí àwọn àwọn ọ̀nà wọ́ọ́yẹ́ta yìí ẹni ẹ̀kọ́nà ni ọ̀nà náà ọ̀nà ẹ̀wọ̀ àyàn ọ̀ọ́dẹ̀dà o. wezi tiri tiri ɔni bi nwa anwa do wezi ti tiri bi omori anwa aduwɔlayi wa aduwɔko wezi tiri ɔni bi omori ya nwa wezi tiri ɔni bi nwa anwa. yẹn nyɛ kɔni ani ɔnomori kesi tiri ɔni bi anwa ɔni bi anwa yɛ ka yɛ yiri ɛyin nyɛ kɔni ɔnɔ bi atura o aseita na ɔyɛ ka yɛ ni omori ɔbi o. shetani oya ka nwaanyị niile na ekọra kekere anaghị abdua onye jibe ya omori onye ji omori igbo koro ashetani ma na-achị da ọchịchị ahụ ahụ ka shetan lele woto obido omori dọkaghị ewe omori ọzọ n'ụwa bụ nwaanyị wu ma anyị ijere n'ọba na ahụ abija na ba adam pimpin unu vuwa kete illa ibadaka minhumul mukhlasin akɔli nyawo okun lɛ ka ye odi pe wo mori akɔli nyawo okun lɛ ka ye ewo mori wanyɔ awo eka to mori wɛsi ko mori yɔ ni o mori yɔ yanyɔ ìṣúwà bá ní onílẹ̀ kúrú wọn anáyí káṣí tá nìyẹn ka ye wọn aláta iná dúró àná lóòótọ́ wọn àṣìṣe àwọn tètè ọ ọlọ́yẹ náà ẹ̀ka yẹ́ rọ̀mù nọ lómori lọ́mànsí rẹ̀ nọ nàní lọ́sípàáyé kí anyẹ́ni rẹ̀ kó ani ase ikyiri ni bɛyɛ awa anaaba yi benden beni naita ebebe ɛyɛ n'ahɛwa yɛ broda ɔnere sista ima ni horo iná yìí pè é ọmọ yìí iná yìí mi dùn á àbí àfikáàrì lè rí inú tó mọ̀ ní sí páì àbá ìwọ náà ṣáà hùn dáì kí ẹ̀hẹ́kẹ́ náà bá yà dùn wọ́n lọ bí ahẹ́wọ́n ya ara nìyí kàkọ́ ní àmẹ́ àní ẹ̀wọ̀n yẹn bá ahọ́n òkèkà yìí àkọ́nú àmẹ́ àní ṣọ́ọ́tì ní wọ́n dé ẹni dúwà wọn dúwìṣẹ́ wọn ò ta. daga ka ọgbọ kụsie nwa nka ị naghị ekọ nwa amị e, ma na ihe nwa ụnyara ma na ihe nwa ma na ihe nwa usire ka ekọ nwa amị anyị sie nwa nka dị iri nwanne m si percent ya nwa ahụ nwanne m ka aka ya ịnye m aka nwa asị ya nwa ahụ kwa hundred ya nwa ahụ nwanne m si ya iji ya nwa ahụ aka ma ka anyị islam meme ya wọ́n yẹ́ sí fífì dùn sí ẹ̀wọ̀n o ẹ̀wọ̀n nà máa ń yẹ wọn o máa ń yẹ wọn o sí ẹ̀rọ náà dúró ṣe wọn o ta dèrè àáka ọ̀ka yìí ṣe wọn o ta iná ẹ̀kọ́ wọn àmì kò mú yìí náà sẹ́ ẹ̀ dẹ́kẹ́ àmì kò mú yìí ẹ̀tẹ̀ ẹ̀ ni àṣekọ́ àṣetánù máa nà kó balẹ̀ yìí ìjà ká ìkómọ́lì kà díẹ̀ yìí. ọ̀rọ̀ náà kàkà yìí akụ kà ọ̀ọ́ ẹ̀hà ni mẹ́mà náà yọ dàgbọ́n náà yẹ sẹ́yà hàmà ni òun yẹn náà sí irú ẹ̀dọ̀ náà ni. lótú mú sọ̀rọ̀ mọ́ àrẹ ìwẹ̀ sẹ́lẹ̀m dọ́wọ́ àṣẹ ìpa ìka yìí ọ̀yẹ́ ìdí bèè yóò mórí yìí ebe bèè inú hu ramata àwọn náà ni náà kàkí wàá dìbà وروى الإمام البخاري وأحمد بسند صحيح من حديث النعمان بن بشير الإمام الإمام الأحمد الإمام البخاري أنا أدري أنا أنا أنا أن البشير النبي صلى الله عليه وسلم كل أمره أنا البشير ọkọ òkèlúpa ehínye yọ̀ọ̀dà wàá máa ní mọ̀ ìdàwọ̀ àwọn àlìjẹ́nà wàá máa ní mọ̀sán ìwọ̀ àwọn àlìjẹ́nà wàá máa ní mọ̀sán ìwọ̀ ìdàwọ̀ àbá ọ̀ ọ̀n tó mo rí anáwọ̀kọ̀ lọ́nà wàá máa ní mọ̀sán ní eré omori àṣọ òtún ni o kọ́ọ̀lá kó tó mo rí sọ̀lọ́lọ́ àlẹ́ ìgbésẹ̀lẹ̀ kọ́ káka yìí àdùáwù húwà ní ìbàdàn kó tó mo rí sọ̀lọ́lọ́ àlẹ́ ìgbésẹ̀lẹ̀ kọ́ sí páìka yìí duwa heko mori duwa dibe yo mori duwa to mori igbo duwa dibe yo mori kọmishọna nụ wa ma na ame ahekọrata ma wa dipisa yo mori ka duahu huwa ni ibada otu mu sallallahu alaihi wasallam o man sipai sa ani ana ọmọ ẹ̀ka kí otumori sọlọ́lọ́hùn àlẹ́yìn wẹ̀sẹ́lẹ́m ọ̀ọ́ka kàyé àdùáwù yànfàrù mímà nàzàlà wà mímà lẹ́mìyànzìn ọ̀yẹ́ ti pèyè ọmọrí yìí kò ọmọrí ìmáàlì lẹ́nu dé ọmọrí sọ́tọ̀nì mi dé ọmọrí kọ́sọ̀nì kò lẹ́mi dé ọmọrí ìmáàlì sọ́tọ̀nì mi dẹ́nu kú dé otumori ọ̀ka kàyé àdúgbò náà nà

dáwà ní kẹ ẹwọn ká tọ́lọ́ náà lè tiẹ́ tẹ́tù ìdíwọ́ bá ti pèlè ọmọ yìí dúwà tó mọ yìí gbóyìn náà ni ọmọ yìí àdúrà náà máa lọ sí ẹwọn ká tọ́lọ́ náà lọ sí kókó dè o. dókítà sọlọ́lá àlè ìwẹ̀sẹ̀lẹ̀ dọ́kà yẹn fún àlẹ́ ìfún mi bá bọ̀ láì bi dùn á mi àrẹ òní ni ó ẹwọn ọmọ yìí rékàwé yìí máa ń wá tó mọ yìí gbó ní ìpòrò. وفيه أيضا من حديث الثوبان عن النبي صلى الله عليه وسلم قال ọdún sallallahu alayhi wa sallam ọ̀rẹ́ ti pa ìka yìí lẹ́yìn rúdù kọ́bọ̀rù ilẹ̀ dùnà kábà ha áyì sẹ́ẹ̀rà rà á kàdúà òmùnì òyìnbí tí ó yẹ tẹ́ka yìí ọmọ náà à ń sànà mẹ́wọ́dì ìjúwà ọba yóò tó mú ní kawazì dùnmí ìsìnkárà àdúrà tó mú ní kawazì dùnmẹ́ni òmùnì kuye amamoro kaye oku ozigu da fo jo na para hu sallallahu alaihi wasallam jona to mori si pai kaye kada ni e chi ete tu amu mori kada ki e chi ete tu edu wa ji pe yo mori aduwa onyo nku ogozi to to sallallahu alaihi wasallam dako wala yazidu fil um illa al bir ala ni se da ti ni uwa godo yo da ake gbire tere ebebe egbire tere ɔnɔza miyɔ nyanu ladan ìjọba yóò sigi aka ɔmori ɔmɛturu wɔgɔdɔ yɔn ìjọba yóò sigi ake láfi òbóró ɔban ìjọba yóò sigi aka yi ìjọbóró ɔbani ìjọba náà ń dó òtóńdó ayɔn oríka yi ɔlọ́wọ́ mi gbire tere yɔ nyanu ladan lókè sɔlɔ lọ́hàn àlè yọ sẹ́lẹ̀m lọ́kà yìí. وإن الرجل لا يحرم الرزق بذنب يصيبه lótú mo rí ka yìí ọ̀dà bá yìí lọ ìzẹ́nu mo rí kádàrá ka yìí àṣeyọ ìzẹ́ olómo rí kádàrá katọ ẹ̀wọ́n tó dọ̀nà ọba ànyìn nù àmọ́ àbúrí jọ́nà rìn ìzẹ́nu ọdọ dọ̀mọ́rí dọ̀ọ́sá jẹ dọ̀ọ́síyọ àmọ́ ọ̀dọ́ náà nìjọ́ ọba àti pèé ọmọ yìí dɔtɔmu sɔlɔlɔrɔ ali wasalam ɔ man sori ɛnu na nɔɔsi paɛ kiyere ka yɛ yɛ adi pe yɛ omori pooro ina akoma ebembem asaayi kumɔ ne yɛ anyɔ nkaba kɛnɛ ɛjɛ sɔrɔ ayɛ omori yi وفي الحديث الذي رواه أحمد وأبو داود والترمذي بسند صحيح من حديث سلمان الفارسي رضي الله عنه إن حديثني سلمان الفارسي أنظر أوكي أن الحبيب النبي صلى الله عليه وسلم قال أبنتمني أوكاكاي إن الله حي كريم يتقي إذا رفع الرجل إليه يديه أن يردهما صفرا خاربتين أنتم صلى الله عليه وسلم أقمره أنه يبورا منه أمره أنا ونبين ọ́nùhì kọ́rin ní iná ìdá ọ̀rọ̀fà àrùwọ́dùn ilé ìyàdé ìhì ìjọ ni ọmọ ń túwọ́ tó ìdó omori dáàdì pèsè àyè omori yìí omori yìí nù ìka yìí ọmọ ọmọ abisọ náà dé pàníyàn náà lọ dáàtọ̀ sí ọ oyinwa náà ní omori yìí abájọ́ ní kí ohun tó mú sọ̀rọ̀ lọ́hàn àlè ìwọ̀sẹ́lẹ̀m ọ̀ máa ń rà ń sọ̀rọ̀ ọ̀sẹ̀ komorihi banaanuhi anawolo ban ìjọba ya nà ọmọ àni dípì sayọn lọmọ àtúwọ tó na nà omorihi kasọni sísẹ náà sí ìyá ọsẹ náà dípọ nà bọ asọni síyọ sẹba láìka ìyá sí dípì sayọn omori ìkòrò àbẹ̀wòtò ní ìhà yìí nàní sẹba láìka ìyá sí dípì sayọn omori o ẹ̀wọ́ta àwọn tí àwọn tẹ́lẹ̀ ìnáwó kẹta àwọn ó mú ní ìnáwó wájú náà nìhú ní ọ̀dọ̀dẹ̀ sẹ́lẹ̀ òkú ẹgbẹ́rẹ́ màdúrà yìí ọ̀dọ̀ náà ìnáwó kẹta ó mú ní àwọn wájú náà nìhú náà sáà ìjú wàá sílẹ̀ ìdá àdébí sáà yóò mú ní yìí. dókítà wọn sọ̀rọ̀ wọn àlè ìwẹ̀sẹ̀lẹ̀m lọ́dọ̀ ti pa ìka yìí lẹ́yìn sẹ́sẹ́ ìwọn akọ̀rọ̀mọ̀ àlọ́lọ́ subhanahu min ad-du'a. àyìn sẹ́nu arábọ́ọ̀lù dóòmù orí yìí olóòwòrí ìsìlẹ̀ yá nìhun ní káyé àkàkọ́rẹ́ yá nìhun ó tó ní gbogbo oòrùn àkọ́rẹ́ yá nìhun ó kọ́ náà wẹ́ wọn. omori owó sì kàkà yìí ọrẹ yá nìhun ọdí kù sáyọ nù. ẹ ọrẹ yá nìhun sáyọ ọdí kù sáyọ nù. kéèrè náà wọn nyẹrẹ la kọ́jú dó omori àwọn kò omori yọ káyé. وقال ربكم ادعوني استجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين أمري من مقتي تيكاي ادعوني أستجب لكم himni ni kama ahun nini débi ka himni ni kama asooru nini ayi sọmu tipa ni yóò wọri yìí kò mo rí ọ so amẹyẹ yìí ní adi ní mo rí bẹ máa se yìí ọmọ yọ ka ìdòrú ní asẹ̀dìbìlàkù tambo nini kama ahọ́ nini jẹ́kẹ́sá mi nini kama ase ìhó nini ọmọ yọ ka ìnà lẹ́bí ìnà ẹ̀sẹ̀kpẹ̀rú nà ní ìbàdàtì ẹ̀rọ náà kàkà yìí aná mẹ́rẹ́ wọ́n kàkà wọn lẹ́kẹ̀ ní ẹ̀dí bisá yẹn lọ́mọ orí yìí ẹbẹ bẹ̀rẹ̀ wọ́n yà ní bìrẹ̀ náà ìnà kàkà àbá yà ayẹ kà yìí yà ìnà kàkà pàtàkì ìrìkì wọn ní ẹnkatọ ilé yìí ló wò bá ọ ọ ẹnkatọ ìlú sọsẹ yìí tọnu yìí nánu ọ ẹnkatí ozukọrọ nu yìí nánu abayi ni yìí kata anawo yẹ ká wù ọ náà ẹnkatí yìí yóò dùn ọdún yàrá ọdún yóò dùn yàrá yìí káàtọ ní ilé yìí dànù ilé kàmísà yìí ọ àtẹwọn ọrọ ẹwà ṣe dànù ó bẹ jìjì kẹlẹ. àṣetá nà ọkọ ọ̀hánà ó nàgà ó wùlẹ̀ láyé lẹ́yìn yìí omori máa ká ìbò yànkà ìdúró ni astajib lakum himili ni iná nkata ni túù ni náà họ ọ iná nkata náà máa wá filan tàmà omori ìbò ká ẹ mọmori máa hó ni ni astajib lakum ẹ àfọwọ́ náà bẹ nkata náà bú wọlé ká ẹ dọ́ọ̀lù rẹ yóò mọ̀rí kò mọ̀rí bá kó kó lè wù mwe na bayo kata nye tu mwe na ba ko ko de yi ini le yon kon kon mulo sa sallallahu alaihi wasallam abu ubaida radiyallahu anhu ona kan kai Otumul sallallahu alaihi wasallam qadi pai kai tadarru ila rabbikum wa ruya komuri hinani wa kuma ni munete komuri hinani wajurire yomori ya mu nini ini kɔsi sɔnɔ ŋɔ o aso to hɔ waduruhu firɔkaayi duwere kaye duwaadi pe yomori yi nini firɔkaayi enuma naa kaka ye ɛŋɔrɔ baawo onuma ne ŋɔrɔ se baawo ani wɔ ɛnyɔ kata enuma naa kaka ye ɛŋɔrɔ nínú wa ti pè é ọmọ orí pàtàkì inú màá wọ. wọ́gẹ̀rẹ́ kò fèrè ọ̀fà dúwẹ́rẹ́ káwá ti pè é ọmọ orí inú mọ̀ ní wọ́n fi bá ọ. fẹ̀yìn lọ lọ́ àkọ́ ayé tuntun mo ní kàbó kó mo ní ọ̀gá ká yé bàtà á ní fèrè ọ̀fà ayé ajáku fi ṣìdá. ọ̀rọ̀ náà á yẹ kó ọmọ orí yìí èwo ọmọ orí yìí táwọn kọ́ta ká màá ní àbúrò èkó tún ní ɛnkɔta kama asɔsɔ ekotumi ɔwɔ ɔtumuli ɔka yi ɔmoli ɔrɔ katutɛ ɔka yi ɔka yi ɔnum ɔnasi ɛnwura ani ihe ɔnyɛ nkata ɔniba misɔri dɔɔnu wɔ ɔniba wɔdiba wàá ma akɔdà akɔpa tita wɔ inú wọn dùn esi ní ìdọ́pá ọ̀nà nàní ọ̀dọ́ ní òkú pàtó wọ̀ dọ̀ọ̀pọ̀ inú wọn dùn sí nyɛ amma ilu wa wayi nan kaka du sini to go papa e are ko mi de kama yin kaka akono nan do ko do si so go en kaka no ni zinu to sallallahu alaihi wasallam isa na ti pai kai ko mo ni yo to no mo ni go ti te e wa to pa duwa oyi ibisa no mo ni wa to pa du no mo ni ilu wa no wa si nan kaka kono ba ko yo sallallahu alaihi wasallam وروى أبو يعلى عن أنس عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل أنا بن مالك رضي الله عنه إني إني إلى نضب أنا كاتي لي صلى الله عليه وسلم أدري أنا نيهون ومري يعني كمري سبحانه وتعالى ọkàyè arúgbàrún fi sọ́ọ̀lì hadith náà ni hadith kut kò mú ní ọkà àkàyè ààrin rẹ̀ ẹ̀ẹ̀nà ìrẹ̀ ẹ̀nà náà ni ọwọ́ ni mẹ́rin yá mi wàhídà tún mi hùn náà ni wọ́n wàhídà tún lẹ́kì kò ní ẹ̀yìn rẹ̀ ẹ̀nà náà ni ọ̀nà ó mórí ọ̀yẹ́ ni. kunyara inani ẹwà nyini wọ wàhídà tó fi ma bẹ́yìn ni wọ bẹ́yìn nà ìnira yẹn nínú náà ni ẹnatọ ọhún ta kunyara ni báyìí ni kaka náà lè wọ́n mọ́rí yìí kunyara kaka ni ọ̀rí yìí ọ̀rí wọ́n mọ́rí yìí wọ fi máa bẹ́yìn

abụrụ ka a anyị sọsa ananyụkata ewere ee ananyụkata ewere na ka ị onye nsị mmọgwụ onye ọsụgwụ ụgbọ ene ma na nsụgwụ ụgbọ a nke ma mere nye ngwụ ụgbọ omori ụka tụtụ sọsa afọ na ya a anyị mmọgwụ na wàhálà ọ̀yìn anyị yà wọ́n ti àní sheik ìyẹn náà dé ti pẹ̀lú ẹni rẹ̀ ẹ̀ka máa ka yìí abáyìn náà yà wọ́n ka yìí igbó ní ìtì yà á ni aláṣẹ yẹn náà ìkúnyẹ ta ni ìdí tí yàwó lẹ́yìn rẹ̀ abáyìn náà yà wọ́n ka yìí akọ̀wé irúgbónú náà ni ẹ̀ ẹ̀ nyẹ́ wọn ọ̀rẹ́ mẹ́kọ̀ wá ẹ̀ kọ̀ọ̀kọ̀ yìí dọ̀nù àdùnhé tẹ́ẹ̀ ni alébìrẹ́ ní ẹ̀dọ̀kà yìí inú ètè ètò ọ̀mísọ́jẹ́ tánìbìà ẹ̀kọ́ mọ̀ ní ìrètí kò lóṣù ọ̀hà bà rẹ̀ àná mọ̀ ní kò lóṣù ọ̀nàmà hà bà rẹ̀ náà tún ọmọ ní

alayhi wa sallam oya kujuwa ashirik oyiso ka bero muni heke oyere huni min jabibin nam oyere huno izi ine ine izo si izi izo sawuhi izo jehozi yenye wure ọ̀rọ̀ ni wọ́n mi shirk shirk dọ̀ àwọn ọ̀yẹ́rẹ̀ dùn wọ́n yẹ ká mi shirk àròkù mọ̀ yìí máa ń ka kí sẹ́ni ní ìyá wọn àtẹ́lẹ́ máa nọwọ́ nọ́ọ̀nù kàtẹ́lẹ́ máa ní àmì shirk ẹ bá àmì shirk jẹ́ ẹ̀ náà yẹ ká yẹ ẹ̀ ní àmì shirk and shirk wí shirk wọ́n fi tó wọ́n yìí. ìjọ ọkọ mọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àlè ìwọ̀sẹ́lẹ́m máa ń rà káyè ọ̀dọ̀ mi ní omi shirk tó ọ̀yẹ̀ àkọ́wọ́ ìyẹrẹ náà yẹrẹ hàn dání dídá bẹ́ẹ̀ náà ó tó mọ̀ dotunu sallallahu alaihi wasallam dani askar daga dua ono si sabin lokai wa mani ni wa kakai allahumma inni a'udhu bika an ushrika bika shay'an wa ana a'lam wa astaghfiruka lima la a'lam kawamori ma ko wesere kai di ma bi shirki kauda di muri ma ko wesere ko maana ko wani na wuni kama bi shirki ka ora na kai me ya ti shirki ko ni ko wori ma di pe ka wa je le mi nan wasi mi lori do aduwo no na ni do to mo sallallahu alaihi wasallam do ma nsi pai kai ya amen muhammad ali aduwo no na ni tete do we amen ọlọ́wọ́ ọlọ́mọ ẹni rìyá dájọ́ títẹ́ ọ̀nù wa wọn náà ẹni náà náà ka yìí ṣírì kọ́ ọ̀bẹ ọ̀nù wa ẹ̀yẹ dáàjẹ̀ láti tẹ́ o sọ́nù ẹ̀mí ka yìí ìjú ìjú yìí ka wá rẹ̀ ó wà kàkà hẹ́n àbá àwọn ni wèé yìí ka wá sọ̀dí rẹ̀ wà nà kwá hẹ́ ìjú yìí ka yìí ṣírì kọ́ ọ̀ma ni ọ̀ma àdí pé ọmọlẹ́ kò jẹ́ ilé wọn náà ni wèé yìí ka ṣírì kọ́ ọ̀bẹ dáàjẹ̀ láti wọ́n tó mọ̀ sọ̀rọ̀ lọ́nà no shaju no na ngai ya fi gibe yo murhi Allahumma inni a'udhu bika an ushrika bika shay'an wa ana a'lamu wa astaghfiruka lima la a'lam ko murhi ma gibe o kawai serem hu ni oyi ka bere mori bere wu heke oyi ni sosa bere wu bi ma ye ki shirko ni mori ma ko serem hu nan omori e ma ye ihu ni na ɛyɛ ọ na omori àkàkà yìí ɛwɔ ni yan laabu shirik bii àtúnṣe bá bẹrẹ mu omori yẹ kẹwò wà á ma lẹtì lẹka anabẹ́wò ọdí yóò ọmụrụ ihe nínú ọ̀rọ̀ mune na basi bashiriki na jero murini ana vewu oriyo murini ana bi fa fama amilta min khairin jazaituka alayhi e oriyo murini onu aba me inu koraiza ọgbọnọ nọ na ni maa mọkapita ọkaye maa promise ọkaye na esu akọ na esu tainan ọnu aba me inu koraiza وأمكن كنيرا الحسنة بعشر أمثالها وأمكن كنيرا أمري أما كاتكاي كاي أم يسوتا أو domori dɔka ukɔrɔ no naani ɛdani maa mɛ ɔmɛ ŋu omori yɛ ikpooro domori dabi utoso no si seven hundred utoso si yɔ. ẹ̀rẹ́ ní ọgbọ́n náà náà lọ́nà wọn mọ́rí èyí pòrò dáì utushan ẹ̀dẹ́ ẹ̀kọ́kọ́ utushan mẹ́mẹ́ yà àwọn mọ́rí ọ̀nyára inú tó ṣọ́ra tó o fama amíta nìfẹ́yìrì jẹ́sẹ́ ìtukà alẹ́ àwọn wàá bá mẹ́rin kọ́rọ̀ ẹ̀wọ́n ní yẹ́mọ̀ ta o dóngori dọ́gba wàá má lẹ́tì bẹ́yìn ni فمنك الدعاء وعلي الإجابة إني كاي أول توات دي يوم موريه وات موريه بو وات بيساي موريه كابا بو مين ناي وام كاي ما سيو isu waa di pani yoo mori yoo tó ń lọ pa ìka yẹ wáyé di pani kò mori yọrọ àfo kò mori yọrọ náà rọ òkà yẹ wá kàákà yà ewu mọ̀rin yìí sísọ́nà náà ní ní ọ̀rọ̀ àṣọ. ẹ́ òdúdó tó mọ̀rin ọ̀nà kò mọ̀rin ní sí i ẹ̀ ara yìí lẹ́yìn ìtura dì ní. lọ́kẹ́ fami kàtó á wà àlẹ́ yẹn jíjà bá. ẹ wọ́n rí ẹ̀mọ̀ nǹkan ẹ̀ dípẹ́ sẹ́yìn mọ̀ yìí o wà máa ṣe o. wàá ma lẹ́bi bẹ́yìn náà káwa bẹ́yìn náà ìbáàgì anamáyé ni kaka náà wọn nọrọ ya mi ẹwọn náà ni doka. yìí dọ́ka yìí fọwọ́dọ̀ lábùmá fọwọ́dọ̀ lè nàfsìk ẹwọ́n ya mi ìsọdú sì yí ẹ̀wọ̀n o ìdíkà wọn àwọn oṣù ọ̀yọ́ ló wà o ìsọdú sì yí ẹ̀wọ̀n o iná ìdá ìdíkà àwọn oṣù ọ̀yọ́ ló wà o ọdún ni yẹ̀wọ̀n o kò tú ọ̀kanyó. inu dimi asose kanye no ba and inete ono na ani inete ono na ani ine bia na ni aya ne bia me kai o ile ni ile no to to no ba ọrùn ní ìbọ̀dà náà ẹ̀ka yìí ọ̀yẹ́dẹ́ ní i ihe si dọ̀tún ní hùwà tui eyi e, e. e, sika ka ye olórí tó náà wà yẹ omi náà wà ẹhẹ ẹhún náà nù omi náà wà ẹhẹ ẹhún náà nù lótúmọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àlè ọ̀sẹ́lẹ̀m lọ́mọ ànsìrẹ̀ náà nà ní lọ́sẹ̀ pa ẹ̀ka yẹ omori ọ̀ma ni mọ̀ká títà ẹ̀ka yẹ yá dé pèsè ayọ̀ nà omori bi yá dé pèsè ayọ̀ nà omori ọ̀nà bá sè é ìrẹ̀ ẹ̀ka lótúmọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àlè ọ̀sẹ́lẹ̀m. إني حديث عن أنس رضي الله عنه أنا ضربك سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أقنا وكم اليوم كاكاي قال الله تعالى كم لي أن بمان أوكاي يا ابن آدم أو يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي ẹ̀wọ́jẹ́ lẹ́mọ̀ adam innaka dàáwùtàní ọmọrí ọkà yìí àwọn asíríkì ọjọ́ lẹ́mọ̀ adam wa ihe ma ọmọrí yìí wà tẹ̀ mọ̀ ọmọrí ugbo wà àdínísà yìí ma ọmọrí yìí ọba mẹ́rin mọ̀ náà wọ́rọ̀ jàwùtàní dúró yi yìí dúró ètúre a wáyé pèyọ mórí kò jẹ́ ilé òun wóni pèyọ mórí kọ̀ sílẹ̀ yìí òun wóni pèyọ mórí kọ̀ sílẹ̀ àfíà òun ìdí ọkọ̀ mórí ọ̀mẹ́ òun ẹwọ́n ọkọ̀ mórí ọ̀mẹ́ òun ìdí ẹni kó wáyé pàyẹ yọ mórí yìí ìdí ẹni wọ́n ni wáyé pàyẹ yọ mórí yìí káyé ònyẹ́ àbánkò ó lè yọ òun ọmọdé ọkàyé gọfọ́rù tó lẹ́ka ọ̀nà náà jẹ́ ìmẹ̀ ìlú àdàmàkà nà mínkà wọlé ọ̀bánì tura so a bakuba nu bɛ bɛnbɛnni yan waasa a bɛ ha olu si se n'olu a ha olu si yoyin o ti sɛ kan a bɛ duro diri wana bo to wɔ an kɔmɛ bo to wɔ ani bila wɔ wɔ wa ìyí wọn a ka yɛ wa digbe ba ahun nani ka yi wɛ kum siri wɔn a kɔmɛ tuba ahun nani wɛ kumeku wɛ kuyoyi wɛ kɔkɔ la omori ọka yi gafartu laka ala ma kana minka wala ubali ọmọ omori ọniba ajé ibi yẹwò torí fún abaku ibembe mọ ọdún ma nù mẹmẹ wura ni awura ayẹlẹ dika yi wa ju ba ba kọkọ hùn nàn omori ọkọ níba ọniba adó ohun ehi lóni dé ewu omori nà wọ abaku ah, bẹni yàmi bẹnbẹ omori nà wọ dé ewu wọ́n fi hadithi lẹ́bi rọ̀wáhu ahmed wal bukhari. بسند حسن من حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال يا ذلك يا يمو إن سنوكو مريسي باي أن يرني أبو الغيادي بسايو مريه أبو أسيسورا ebe bẹ̀rẹ̀ hɔ ní ìnana kó sí wàhánà abu hurairah radiyallahu ọmọ kàákà yìí ojú mu sọ̀rọ̀ lọ́hàn àlè wẹ̀sẹ̀lẹ̀m ọ̀ kàákà yìí mẹlẹm yẹn alu lọ́hàn yẹn fọdọ̀ màálì kòmórì fi ọ̀dọ́ náà yẹn kàkí ọmọ àti bisá yẹn ló mórí hi ọ̀dọ́ náà yẹn àti bisá yẹn ó mórí hi ẹni ló kọ́ náà ọ̀hún wọn kòmórì wọn yẹn gba ìrọ̀lọ́ náà ọ̀dọ́ yẹn ló mórí ka ìjọ ka yìí ìnàlẹ́dínlẹ̀ yẹn sàkpẹ̀rù náà àmì ìbàdàtì sàyẹ́dùkúlù jahannama dàkìlì. ẹ̀lẹ́lẹ́ ìrẹ̀kí bẹ́ẹ̀ ló ka ọmọ wọn wọn ni ọdún máa bíbí sáyọ mọ̀rí yìí dáàmì rẹ̀ fọ́ká dáhùn dóòdó yóò mọ̀rí dóòjẹ́ ló ń tó ọkà yìí ọba àwọn orí jahannam dàkìrí lọ́wọ́ àwọn tẹ́nà wọn olókùnrin mú sọ̀rọ̀ lọ́wọ́ ìwẹ̀ sẹ́lẹ̀ máa payà yìí náà yìí ọmọ a ọ̀yẹ́bà tí bisá yóò mọ̀ níyànjú náà ni dábàá ní ìjò anakara anyi danakara anyi lóni inú islam sika yìí yàtọ̀ ìdí yàtọ̀ ìdí bisá yóò mọ̀ yìí anyi sí islam kaya mẹ́ islam ọdọ́ mọ̀ yìí dọ́ wájú ayé ini ini naratahu ini do ọ̀nà mọ̀ yìí sí wájú wọ̀rì yàrá. ọriki ọrịrị omori ọnọ na ana adịbisa anyị ihe hi ana atọ omori hi ugbu anyị anyị nọkaghị anya nọ n'ike omori na adụrụ na ama anyị ọma ebe ọ n'ike omori na akwụkwọ omori ọkaghị fadụrụ mgbe ọha mụfụlisi na di wee tọ na omori ugbo tọ na omori ugbo rịra ya na rịra ya na-ekọ ọnị tọ na omori ọnya asụtụcha ụgbọ ọmọ ní ọkọ̀ ma ọmọ ìrù ilẹ̀ alẹ́ yàbùdù lọ́ha mufilisi ìrọ̀lá òdì ányí sọ ní ọmọ ọmọ kù ní ti kọ́dáyọ̀ azírẹ́mẹ́ni ní parí kàì èhè kó mórí hì bẹ́ẹ̀ sáà kèké yóò mórí ọ̀nà tsọ̀tsọ̀tsọ̀ àzáyìn sọ́fẹ́ ní tuwo báwo mórí hì àzáyìn sọ́fẹ́ ní ẹni sí bẹ́rí àhẹ́kẹ́ ní yóò mórí hì ọ̀fọ̀ wọn náà nọ domuno na nwura wajuwa obi kai iso nwa adipa ni yomori ya shawo ni adipa yomori hi asai bi wa adipa yomori da ya oye ni sosa wa adipa sa yomori du yuro kai kai kuma adipa yomori ya wa ayi ndo ma no do ina ya ko bi ayi adipa yomori hi ama ina ya kai wa ayi bare ma ni di mana na masiri kisono na ni an katono na no koko de yo ọma na ị na ya enwebigo na ọmụrụ ọmado onwe yi ọtọ dị gị ọzọ na-adịbisa anyị ụmụrụ hi anyị ọkaghị ọzọ na anyị sọ ya n'ọrị anaghị ini ìdò olómọlì àti dáduan enigi sọ́ọ̀dàm ọ̀hálàl ewu anaari tini tinyere ka anaati bi u dɔtsɛ wan ori ka ye ɔ halal ɔrisoro booru ɛn eh? ori ka ɔrisoro booru koro daani ka ye omori o daduwari meeme ɔfi mɛɛmɛɛ komori na omori ɔdi mɛɛmɛɛ anuweli ɔlɔdi ɛsike omori ɔwaduwari a ni ɔka ye sɔɔda mɔni. àgbéyé ló tó mọ̀ sallallahu alayhi wa sallam ọlọ́ka ìní hadith ọ́ní alladhi rawahu muslim min hadith abi hurairah radiyallahu anhu annahu sallallahu alayhi wa sallam qala kó tó mọ̀ sallallahu alayhi wa sallam ọ̀ka káyé inna allaha tayyibun la yaqbalu illa tayyiban ọ̀dọ́lẹ́ ìkọ́mọ́rí ọ̀wájú wa ni ó tó mọ̀ ní ọ̀kọ́mọ́rí ọ̀ inna allaha tayyibun omori ibi bọ̀nínì omori bọ̀nínì la yaqbalu illa tayyiban ayi sẹ́nsẹ̀ yìí ní omori rẹ̀ bá dó òun yìí àákẹ́sẹ́ náà kà kọ́ ni wàá bá rí sí haram olùtìrẹ haram ẹ wàá di kìsà yìí omori yìí ó tó mori kà yìí omori yìí ó lè tu òhì o sọlọ́lá àlẹ́ yìí sẹ́lẹ̀ dókòmù sallallahu alayhi wa sallam dọ́ka ìwé inna Allaha amara al-mu'minina bima amara bihi al-mursalin àbúríkà yìí ààyè sọ́nù òmòrí yìí ọmọ fi kọ́ báyọ̀ òkú òmòrí òkú rẹ̀ nìyí kẹ́ẹ̀ni ẹ̀lẹ̀ à ń kẹ́wù ìrẹ́ ọmọ òmòrí ọ̀bùnrin náà rẹ̀ fi kọ́ báyọ̀ ọmọ fẹ́ nìyí ẹ̀wùrẹ́ ọ̀nà òmòrí ọ̀wọ́ káyọ̀ fẹ́ nìyí. bàkọ́ rẹ̀ tàhálà òmòrí يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم أمرك يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم أمرك يا أيها الرسل أمرك ما يوننتو كلوا من الطيبات ɛwọn ntam waari nini waari ɛni sanai ka kɔɔ o waa kɔɔri nini ɔbɛn mu nɔ wɔmalu sɔɔli hàn duwara ɛnu kɔrɔ ìlò ìlànà omori yɛ ɔman si ɔbɛn mu nà nà ɔman ni kaayɔ nkɔ nini inni bima ọmọ ní ọkà àbọ̀nú àmì ní bímbím ọ̀nà fam náà yẹ ọmọ náà nàánú ló múlí màá ní sí ọ̀ntú àná kẹ́ni ẹ̀ màá ní ẹ̀rí irinṣẹ́ náà kakọ́ ni ẹ̀ kọ́ ni àṣẹ́rí ooru kẹ́lẹ̀ àná àìsíra àṣẹ àwọn àbá mi ọ ni anani ìlà náà ọmọ rí ọmọ rí inú ọmọ rí أمرك يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون أمرك